النبوية المنورة بتنجا يسري مثلا كتبه وصدي كتاب في وفي على مدينة وقف في الركاية أو يبعد إذا ما تنوه lárí wọn ni ojú wa ń bì ọsà kóra ró lóba ti ń jáde lọ wọn bá fa lẹ́yìn òyìnbó alábẹ̀rẹ̀ ọba gbàdúrà yọrí lọ́la fa ọ síbi ọba nígbàjẹ yọlá fa nígbà tá níbi ti wà láyé sallallahu alaihi wasallam lẹ́ẹ̀kan ní àfa ní alábẹ mọ gbà tá níbi ti lọ tán àwọn tí wọn ń jẹ olórí lẹ́yìn níbi sallallahu alaihi wasallam àwọn kan bẹ́ẹ̀ tí wọn jó lùmọ wọn tún fẹ́ẹ̀ máa fa àwọn àwọn àkéèsí kọ̀ọ̀kan tí wọn máa fi àwọn wọn máa fi àwọn aláṣẹ olùkẹ́ mọ́tò lónìí nínú kútúbà wa. يجمل فيه صلى الله عليه وسلم فإن أمتك مختلفة بعدك إنما تبعت وبعد الله سلام الله نقول ما دوان فين هذا ولا جاتا وافان ولا جاتا سامي يدوم يريد زلال الجواد يريد زلال الجواد يريد سامي لا تنسى صوتوا الله سبحانه وتعالى ẹni ìdáhùn ọ̀daràn ló ń wo tí wọ́n wẹ̀wù súnà tí wọ́n wọ ṣòkòtò súnà tí wọ́n ní ìwọ̀n súnà tí wọ́n ní ẹ̀lọ́ kojú ìjọba ẹni bí làwọn ènìyàn kò dẹ̀ sí lórí ìlànà káàkiri tó wáyé èmi ń fún wa ánàlá azáàlú akóòlù kò lè sí ẹ̀wù nú alálàáfíà kẹ̀kẹ́ kò sí lórí ìlàjé sí ẹ̀wù lókàlẹ̀ ẹ̀wù alálàáfíà wọ́n ní sọ fọ́kànlá mo ní ìbínú ní ìbínú jẹ́ ìbínú ní ìbínú adìẹ ìbínú ní ìbínú ètò lọ́pàá àpọ̀ wọn yàrá ẹ wá sọ pé àwọn tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n láwọn fẹ́ bínú mo ti ṣe tọ́ọ̀kì tọ́ọ̀kì gba àbọ̀ wọn lọ ẹ kò ṣe tọ́ọ̀kì ọmọ nàìjíríà ni kò sí ojú tó rẹ̀ ẹ lè sọ fóun ní pé fún wọn náà jókòó pé ah, ah, àfẹ̀yìn tọ́ọ̀kì

Lójúkú kí sáàkúyà. Ẹmọ̀ bí kí ẹ̀tù ògbóhùn ẹ̀dù ọmọ kan, tí bàbá rẹ̀ ọjá dínà, Ìdí wọn kọ́ sí wọn tí wọ́n dáná tó lọ́jà láti dé ló. Ọlá màá ní túnṣe, àti Access ló ti ṣẹlẹ̀ náà. Ṣé wọ́n kọ́ ọmọ ìjọ rárá yìí? Wọ́n fi látara lè wá sọ̀rọ̀ pọ̀ sọ fún wọn fáìn. Ẹ̀rí bẹ́ẹ̀ dé kékeré. Wọ́n á kọ̀ nǹkan mí lọ Bàbá náà sọ̀rọ̀ pé ọlọ́pàá máa gbọ́ bàbá. Wọ́n ń pè lálábẹ́ ni ẹ̀rọ pé kọjá ni wọn kọjá ní pé wọn alọ́dọ̀ àwọn ọ̀gá wa máa ń sọ ní ẹ àgbọ̀dọ̀ máa sọ kẹ́ fún fẹ́ nìkan àìwúṣẹ̀ àgbọ̀dọ̀ wá wọ́n lé sí dọ́kẹ́ ṣe bá ń rẹ̀ tó kú ẹni tó kú ọ̀dà ni lọ sọ fún bí ó dákẹ́ ó jáde wá. ó wá domi tútù sẹ́ni àwọn èèyàn náà. kò sí ọlọ́run tí ó yé wa wípé tó ń bèèrè lọ lẹ́hùn nìkan lọ wọ́n máa fi lọ́gá àtàwọn kùlàfà ọ̀rọ̀ ti dùn ó ti lọ tó ń bọ́ ti lọ lẹ́nà àwọn ására ló kù lẹ́nà rẹ̀ wọ́n rẹ̀ ìjọba gbọ́dẹ̀ tó máa fi lẹ́yìn

ọdún wọn bí ẹgbẹ́ náà lọ́fẹ́ sí àbí mú kẹ́ẹ̀kẹ́ ọdún ògbò kẹ́yìn mọ́ láyé àádùsí náà ní òkú ẹni tó ní sùúrù kẹ́ẹ̀kẹ́ wọn máa rẹwà jẹ́ kí láti láti agbára ọ̀tá wọn ìbọn tẹ̀. ìjọba ti kú kí ẹ ti tẹ́ nìyẹn ó lè fi mọ sọ lónìí kódà tó bí mọ gẹ láǹfà ní kẹntẹ nàìjíríà kí ó lè má kọ mú ẹ àwọn ọmọ mú ẹ náà fi ní wẹ́sì sí nàìjíríà rẹ̀ wo àbá ó lè fi sílẹ̀ máa bá rẹ̀ wọ́n pẹ̀lẹ́ tó bá lọ tán ọ̀nà méjì ọ̀nà ọjà wọn wo àwọn aláṣẹ wọn ni pé wọn ò ní tẹ̀tọ̀ ara àwọn èèyàn dẹ̀ nígbà àwọn tí wọn bá gbọ́rọ̀ sáà méjì lẹ́nu ara wọn nígbà o gẹ́gẹ́ ìjà lọ bá pa ni wọ́n yìí. àwọn olùmọ̀lẹ́gbẹ̀ẹ́ ni irú àwọn aláṣẹ yẹn tí ọ̀sẹ̀ tán yẹn làwọn náà tún máa tẹ̀lé. Ọlọ́run yìí lẹ mú bí mo ti lọ ní ẹ. Ìgbà tó ti bẹ̀rẹ̀ rí rẹ̀ bí rìn kí alábẹ̀ni. Wọ́n ní olùmọ̀ méjì lẹ́gbẹ̀ẹ́ ọjọ́ àbúrò nínú àwọn olùmọ̀. Ní àtàrí ẹ̀bù nínú àwọn àbá ẹ̀rọ ní olónílẹ̀gbẹ̀ẹ́ tí wọ́n máa pàdé. Torí bí agbára bá dé náà kò í sí. Wọ́n náà wọ́n ọ̀sẹ́ ni bí wọ́n ṣe kí nígbà fún tóun ní tú rẹ̀ wò bí i ní ní lè kẹ́dá kí ẹ wá ní mọ̀ lọ́wọ́ pé pé ọkẹ́ fà á tó tún wà lásán ah, èèyàn ní máa wo nílẹ̀ ọkẹ́ máa gbé ti lásán tó gbé ti kọ́ máa rò yẹn èèyàn ká ní. àkòrí sí náà ìwọ òkè tí ó balẹ̀ gbogbo nínú ọlá wà wọ́n máa wò pé à ah, ti náà lè jẹun lọ́wọ́ àtòkè tí o tó tẹ̀. ìlú ti rẹ̀. Onípa alátẹ̀lẹ̀ ìṣèlú ni ẹ̀gbọ́n gba àṣẹ tí wa náà ní ẹ̀wà àràtà fọ́njá. Ẹ wọ́n táwọn ojú ìyàwó orílẹ̀. Ní wọn kí ń kí ní àtẹ̀tẹ̀ onílẹ̀ kẹ́lẹ́ wọn. Wọ́n máa ń jẹ́ ẹlòmíì ti ìwèrè ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣe àwọn ìyàwó ẹ̀ Wọ́n àyà nítorú fẹ́ kán. Ó sì mọ̀ pé bùkún tẹ́lẹ̀ ìwọ̀nba ilé kékeré náà ta ní ẹlé ìlú Adájọ́ ọ̀nà ìwà ní kẹjọ ọmọ àti ẹ̀ta ti na ìbẹ̀ni ànẹ́bì tí ń bọ̀ ní kẹ́yìn ayé ìbẹ̀ni ó ti jẹ́ra lọ ò lè fọ́gún jáfẹ́ ó ló bá wù bá fà. lórí jáde pọ̀pọ̀lọpọ̀ àwọn alátẹ̀wá ìwò síbẹ̀ ẹjọ́ ọ̀sán wọn àwọn tó fẹ́ bu ọwọ́ wọn lọ́wà pé kí wọ́n bẹ̀ẹ̀ àwọn ilé náà wọ́n lọ sí òkùnkùn tí wọ́n wọ́n jẹ́ tó ti láwọn fẹ́ gbọ́ ilẹ̀ tó fẹ́ tó wọ́n wọ́n láwọn ti gbọ́ wọ́n pè wá ní ẹtí wọ́n tẹ̀ ní láńkọ́ rẹ̀ tó àwọn àpàjá ní mọ́tíkà ó lóun fẹ́ wó kàrà gbò lórí rẹ̀ ọlọ́run dáàbò bàbá ìfẹ́ nígbà tí a fi ṣe àbúrò ṣe kàdámà wá sí jẹ́ ní nàìjíríà nàìjíríà ọdún mélòó ti bàbá wa lọ sí ọyẹ ọmọ ọgbọ̀n kan kọ́ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àti ìrìnlẹ̀ ìparí ìparí ìparí twenty four years yẹn ni mo fi fẹ́ kí nọ́mbà rẹ̀ tí bàbá yẹn dé. Bàbá kan wá ń sọ̀rọ̀ ọmọ rẹ̀ sí bàbá rẹ̀. Ọ̀rọ̀ tó ń tó ń sọ yẹn ó ní àgbọ̀ òsì ìkó ká máa sọ pé ọlọ́run ti wá lẹ̀. Ó lè yóò fi kó o pé ọlọ́run jẹ́ ara rẹ̀ lè kájé. Òun lọ́ fà títí ọlọ́run ọba sọ̀rọ̀ láàrín ọlọ́sọ pé inú oríire ọmọ nìyẹn lọ́wà àdìjá òkú ọ̀rẹ́ aládùúgbò tó ń bá. Lùdájẹ́ ni ilé tí ń tẹ́lẹ̀gbẹ̀ẹ́ tó bá àwọn ìyàwó sọ ní ẹ̀kọ́. Ìgbà tó tún fèrò yìí kò fẹ́ wó kàdá ọdún náà má dẹ̀wò. Wà mí ṣe jùlọ sí má dẹ̀wò. Ọba ẹ má dẹ̀wò. Wọ́n á fún nílò ilé nítorí kàdá ẹ̀. Ilé tó pàtàkì ni o. Àdébí ìgbọ̀ ìgbọ̀lẹ̀ ń tọ́kọ ẹ̀mọ̀ fáwọn pè ní àlẹ́lì ta sọ pé ọmọ àdá wa nígbẹ́ ìyá ilé yẹn òun náà wá pàtàkì ilé yẹn fáàlú. tó ìfá àwọn alábẹ̀rẹ̀ àyẹ̀mẹ́ kéde fáwọn tí wọ́n dà fún pé eré gidi láwọn ọkọ̀ láwọn tí wọ́n súnmọ́ yàtọ̀ sí wọ tó wọ́n fún ọmọ wọ́rí. èdè wọ́n bọ̀ rí láǹkọ̀ òun náà wá bá bàrà rẹ̀ ọwọ́ ayé ká ilé rẹ̀ ọ̀dà kan láti akọ̀ọ̀tọ̀ bẹ̀rẹ̀ ọwọ́ àpàtàkì yẹn máa lọ́wọ́ ké sáwọn yẹn fún wọn wá tẹ̀sí yẹ̀kú torí wọn lọ́wọ́ àti kàńgà yẹn sànẹ́bí wọn bá lè sọ́lá tó sọ́lá. ẹni tí wọn bá wà lórí ìmọ̀lẹ̀ ẹ̀sìn tí wọn wà lórí ẹni bá mi nìyẹn. wọn lè gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ará yámọ̀ ní bí wọn lọ yẹn yẹ̀wù ni wọ́n jẹ́ látọwọ́ sísíláàpù ètí o sísíláàpù ètí o ká má gbàgbé iṣẹ́ tí wọ́n bá wà àti wọ́n bá ṣe é bó ti wà kí ṣùgbọ́n lẹ́yìn tọ́lọ́run fi bá nẹ́bí ìwé ayà ti tó gbé ní ilẹ̀ sí ilẹ̀ àìsàn lọ ìsìlámù. dádájú ẹ̀sìn tọ́lọ́run bá máa tẹ́wọ́ gbà lọ́wọ́ yẹn ìsìlámù. ọmọ ìṣe sọ pé ìfọ́ ìwà ìsìlámù yìí ná ẹ̀kọ́ bá lọ tẹ̀sìn ní àtọ̀ sí ìsìlámù tọ́lá yóò padà ní àlejò lọ́wọ́ ọwọ́ fi láàtọ̀ ìlẹ̀ ọ̀sẹ̀ tó lè máa padà ní lórí ìlàjẹ̀yà. tó nípa bẹ́ẹ̀ ẹ tó wà lórí ìlànà ànábì Mùsá àìsọ̀rọ̀ àtọ̀rọ̀ ànábì òun ti ń dà. ànábì sọ̀rọ̀ àtọ̀lọ́wá ni tó bá wù yẹn fẹ́ lè pè ní àbí ìfẹ́ lè pè ní ọmọ òun ni nígbà tí a kó mọ̀ ọmọ bẹ̀rẹ̀ sí ní sọ